إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفوا الله وبا أترى كده فون أنبي محمد sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba tí ó tún kádàrá nínú ọlá nínú àánú rẹ̀ tí ó tún ní kí a máa pàdé báyìí lónìí lórí ètò yín ètò wa ètò alìhídáyà eléyìí tí ó ń dé sí etí gbọ̀nyìn látòrí ìtàkùn àdàbà eighty eight point nine fm tó kalẹ̀ sí ìlú ìlàrámọ̀sìn nílùú àkúrẹ́ olóyìnbẹ̀kù ọ̀yìn ní ọmọ yáyín abu ayman alaasali ló tún ti wà nílẹ̀ agodo báyìí láti mọ tukọ̀ ìtòyìn ètò wọ ìtọ́ alálùbáríkà ọ̀hún abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala bimani wa fadli wa karami gbogbo ilé ìta fi láti ìwáṣẹ́ kọlọ́wọ́n bá àníkọ́lá kó jọ kó gbà lọ́wọ́ wa kó mọ́ lòun náà wá ń sẹ́ kó fi sínú mizan àtàná ti wa yọmọ lẹ́yìn fáwọn ọmọ wa labanun illa man ata Allaha bi tọ́ à ń tẹ̀síwájú lórí àlámọ̀rí nípa bóò ni a ṣe gbáradì fún Ramadan kaifa nastakbilu Ramadan bóò láṣẹ gbígbá gbígbọ̀n tá a fẹ́ lọ pàdé àlejò tuntun yìí tí ń bọ̀ yìí òun náà ni oṣù abiyì oṣù alákànlé oṣù Ramadan àṣàlàyé fún wa ní ìjókòó tó kọjá yìí pé inú àwọn nǹkan tí a fi gbáradì òun náà ni kí a tẹ̀lé orípa àwọn sálà pẹ̀lú bí àwọn náà ti máa ń gbáradì nínú rẹ̀ náà ni kí ni o àníyàn tó sọ ọ́ọ́lì sọ àníyàn tó dá àníyàn tó mọ́ kásàfọ̀mọ́ ṣe wa fún ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà a tún mẹ́nu a igun kejì òun náà ni igun mímọ̀ pàtàkì àsìkò nínú àwọn nǹkan tí a mẹ́nubà òun náà ni bákan náà àtàwọ́bá tún sọ́ọ̀dìkọ̀ àtàwọ́bá tún sọ́ọ̀dìkọ̀ a sọ̀rọ̀ nípa wípé ìtúbá lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba àlekíọ́lá ní ìtúbá ilé tí ó jẹ́ ti òdodo eléyìí nínú àwọn nǹkan tí wọ́n rọ̀ wá ká fi ṣe kí a fi pàdé àwẹ̀ ni gbogbo àwọn onírànran ẹ̀ṣẹ̀ eré ti jẹ́ wípé a ti kó sínú ẹ̀ lọ́nírànran ẹ̀ṣẹ̀ tí a ti mòrìrà sínú rẹ̀ kí a lọ túbá gbogbo àwọn tó bá ní ẹ̀tọ́ lọ́wọ́ wa ká lọ dá ẹ̀tọ́ kálukú padà fún wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí tí a bá ń ṣe wọ́n yóò mọ jú wa níwèé wípé lódodo a jẹ́ ẹrú tí ó ń palẹ̀ mọ́ fún a Ramadan bákan náà nínú àwọn nǹkan tí a fa àtúnṣọ pé a tún gbúdọ̀ mọ̀ ká fi pèsè fún Ramadan láti pàdé màrífàtú sharafil zaman mímọ̀ pàtàkì àsìkò àfáàní falwaktu walhayat wọ́n ní ẹ̀rí àsìkò ohun gangan ní ìsẹ̀mí wọ́wọ́ra sumalik lẹ́bí tutajiru fi ma'allah òun náà ni olórí pẹpẹ ọ̀rọ̀ olórí owó tó yẹ pé yóò jẹ́ major capital eléyìí tí ó jẹ́ owó ìdókòwò eléyìí tí a fi ń tajà tá a fi ń dúnàádúrà pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala wa tatlubu bihi sa'adata bákan náà mímọ̀ àǹfààní àsìkò òun náà ni ọwọ́ wa yóò fi tẹ àṣeyọrí mímọ̀ àǹfààní àsìkò òun ni ọwọ́ wa yóò fi tẹ àṣeyege wàkúlù jùsí yẹfútu min hadha alwaqti khaliyan min al'amali as-salih yẹfútu ala al'abdi min as-sa'adati bi qadariha àfààní gbogbo eléyìíkéyìí tí bá ń lọ nínú àwọn ìgbésí ayé wa tó pa sófo kúrò níbi iṣẹ́ dáadáa tó pa sófo kúrò níbi iṣẹ́ ẹ̀sìn náà ni yóò mọ pasófo ní dèédé gbèdéke bí àwọn àsìkò náà bá ti mọ kúrò níbi àwọn àṣeyọrí gbogbo àwọn àsìkò tó yẹ ká lò ká fi ṣiṣẹ́ ẹ̀sìn gbogbo àwọn àǹfààní tó yẹ ká lò ká fi ṣiṣẹ́ ọlọ́run tá a bá ti fi ṣe gbèdéke yín tó yọ ọ́ lẹ̀ náà ni ó yọ ọ́ lẹ̀ nínú àìṣiṣẹ́ olóore wa àfáwà Ibn Jawzi kí ọlọ́run bá àlékọ́lá kí ó bá yọ ní sí wọn wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn ọ̀nìyàn bá gidi ìsáàlì an yarifa sharafa wa qimati waqtihi wọ́n ní ó ṣẹ̀tọ́ fún gbogbo ọmọ ènìyàn kó lọ mọ pàápàá àti pàtàkì àti ọlá àti àjùlọ eléyìí tí ń bẹ fún àsìkò rẹ̀ fàlàyé bí òfin ìlàsọ́tà òfin ìfẹ́ kúrúbà wọ́n ní kò tọ́ fún ọmọnìyàn láti fi èyíkéyìí nínú àsìkò rẹ̀ láti fi jóná kò tọ́ fún ọmọnìyàn láti fi èyíkéyìí nínú àsìkò rẹ̀ láti fi ta kite kò tọ́ fún ọmọnìyàn láti lo èyíkéyìí náà àsìkò rẹ̀ láti fi ta yín dànù gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo ìṣẹ́jú gbogbo wákàtí gbogbo ìpín nínú àwọn ìṣẹ́jú aago gbogbo ẹ̀ náà ló ń lọ pẹ̀lú bí ọjọ́ orí wa ṣe ń lọ a gbọ́dọ̀ lò ó ká lò ó dáadáa ká lò ó nílò wípé tọ̀ tọ́lọ́ ń bá tiẹ̀ wá pè wá pé tọ̀ bó o la ṣe lọ àsìkò arígbàtà wà láyé àmọ̀ rí nǹkan sọ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala àfáàní ìdàkánà rasul mali umar ka fahtari alayhi min al-infaq fi ghairi wajibi àfáàní ìdàkánà rasul mali umar ka fahtari tó bá jẹ́ wípé n tí ó jẹ́ pẹpẹ ọ̀rọ̀ rẹ n tá a lè sọ pé owó ìdókòwò rẹ tó fi ń ṣe business òun náà ní ọjọ́ orí rẹ fahtari àfáàní yà mójútó dáadáa kó jẹ́ wípé alayhi min al fi ghairi wajibi mọ yà na sórí nǹkan tí kì í bá sọ̀rọ̀ yàn mọ na sórí ìranù mọ na sórí awẹ́wàá mọ̀nà sórí amusement mọ̀nà sórí eré mọ̀nà sórí bùtùlù gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá òun náà ni a máa jábọ̀ rẹ̀ fún ọlọ́run ọba àlekíọ́lá bá di ọjọ́ gbẹ̀dẹ̀ alikiyama àfààní wa Ramadan min anfasil hadratil umr àfààní ẹ̀rí Ramadan nínú àwọn àsìkò tó lówó lórí tó níye lórí nínú àwọn àsìkò ìsẹ̀mí ọjọ́ ayé wa ni wàmọ́ yẹ jẹ́ alul insan la yufarritu fi lahadhatin minhu an yatadhakkara wọ́n ní kò sí tó sì dáa fún ọmọ ilẹ̀ náà ni pé kò gbúdọ̀ jẹ́ kí nǹkankan ìpín kan báyìí nínú ìṣẹ́jú ìṣẹ̀mí ayé rẹ̀ kó lọ lẹ́yìn pé kí ni o ẹ̀ tàdákàrọ̀ kó rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sì mọ̀ wípé àwọn ọjọ́ yìí innama hiya ayyaman ma'dudat àwọn ọjọ́ tí ó ló ń kà ni wàyí ìṣàrọ̀ tún ìlà anaha kọlílà wà anaha sùn ànùmọ́ tẹ̀ntẹ́yì wọ́n ní eléyìí ìtọ́ka sí àti ìjúwe òun ló jẹ́ láti fi lè mọ̀ wípé àwọn ọjọ́ rọmọdọ́ọ̀nù àwọn ọjọ́ tó ló ń kà ni àwọn ọjọ́ rọmọdán àwọn ọjọ́ péréte ni wàhánà ha sọ̀rọ̀ àánú mọ́ àti pé àwọn ọjọ́ yìí pápápá òun náà ní mọ́ ṣe ni o òun náà ní mọ́ ń lọ ló jẹ́ pé a mọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀túnla la máa wẹ̀ o ìjọ mẹ́rin la máa wẹ̀ o ìjọ kan la máa wẹ̀ o a òní la máa wẹ̀ o pápápá wọ́n ti pèrò àsùnbà àjẹsàrì abọ́mọ́sáàsì alọ abọ̀ wọ́n pe zuri asiri madrid tó àwọn parí àtinú báàsì mọ́ ká lọ́nu ó di níní ó di méjì ó di mẹ́jọ ó di mẹ́wàá ó di a ó pé méjì lónìí o ó pín sí méjì lónìí o ìdá méjì lọ lónìí o a ìdá kan tó kù tó lọ a tó mọ̀ sọ pé a ìtìkáf ìtìkáf ìtìkáf jọ̀mọ́ mùsùlùmí sọ̀rọ̀ àánú mọ́ tẹ̀ǹtẹ̀ yìí a àwọn ọjọ́ wọ̀nyí mọ̀ kéré púpọ̀ àwọn ọjọ́ wọ̀nyí mọ̀ ló ń ka ìwọ ọmọ ìyá mi nú ẹ̀sìn ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi ǹjẹ́ ò wá ní sèǹpa ǹjẹ́ ò wá ní gbára rẹ di báyìí lórí bó sì lo àwọn ọjọ́ yìí bí ìgbà tó jẹ́ wípé àgbàgbẹ̀yìn ti kó wá òun náà ní kó wá kọjú sí i abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́lọ́n kó jọ kó ṣe wá ní ẹrú tí yóò rí iṣẹ́ ẹ̀sìn ṣe nínú Ramadan tí yóò sì tẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wa hakadha al-ayyamu al-ghaliya wal-mawasimu al-fadila àfààní èyí nìkan kọ́ gbogbo àwọn ọjọ́ tó bá níye lórí gbogbo àwọn ọjọ́ tó bá kó iṣẹ́ ẹ̀sìn sínú eléyìí tí ó ní ọlá sẹ̀rí àtúrọ̀hìn gbogbo orú àwọn ọjọ́ báyìí náà ni wọ́n mọ sálá pàápàá òun náà ni wọ́n mọ ń dìlítì kó lójú náà wàyí náà mọ yẹ fóòzù fi hi man kana musta'idan lahu mustaqidan ilayhi afáàní wa iná máa yẹ fihi man kana musta'idan lahu gbogbo ẹnikẹ́ni ti o ṣàṣeyọrí gbogbo ẹnikẹ́ni tí ó ṣàṣeyege nínú àwọn ọjọ́ tá a sọ yìí òun ni ẹnìkan tó ṣe wípé kana musta'idan lahu ó gbáradì fún iṣẹ́ àwọn ọjọ́ náà pé ah ọjọ́ báyìí ń bọ̀ mo gbúdọ̀ àmúra sí ẹ mo tó yẹ pé kí ni ojú rẹ̀ báyìí òkè ló wà lẹ́nu tó ń retí àwọn ọjọ́ wọ̀nyí fàyídà adrakal insanu wọ́n ní ẹ̀rí tí ọmọ ènìyàn tó bá lọ jẹ́rìí kọ́sùrọ̀ wákìtì rọmọdọ́n bí ọjọ́ rọmọdọ́n bó ṣe kéré tó à alima anna mashakota tó àṣùràn yóò mọ̀ wípé a ìnira àti ìfòró tí ń bẹnu káfẹ́ lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ṣùránù mọ́ tẹ̀síhàbù a pàápàá pàálò náà mọ́ ń tètè yòrò tán o wàtàyẹ́bùkọ̀l ájírú wàtàwàbíhù ní ìṣìrọ́hì kọ́l wọ́n ní gbogbo àwọn ẹ̀san tó bá tẹ̀lé àwọn ẹ̀san iṣẹ́ ẹ̀sìn ọ̀hún gbogbo àwọn ẹ̀san tó bá tẹ̀lé àti gbogbo tó bá tẹ̀lé nínú àwọn promise ọlọ́run bá tó ṣe fún wa àtẹ̀lé tí ànábì wa sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe fún wa gbogbo àwọn kan wọ̀nyí yóò máa jẹ́ ìṣìrọ́hì kọ́l yóò máa jẹ́ kí ọkàn kó túraká yóò máa jẹ́ kí ọkàn kó yá gágá bákan náà wàǹfìsáhì sọ́dìrì bákan náà yóò jẹ́ kí igbáyà kó fẹ́ wà farahatul abid bi ta'ati rabbi subhanahu wa ta'ala ìyẹn nìkan kọ́ ẹrú yóò tún máa dunnú mùsùlùmí yóò tún máa dunnú inú rẹ̀ yóò tún máa dùn pé ọlọ́run ò tó kà kún ẹrú eléyìí tí ó mú ojúṣe rẹ wá ẹrú tó ń tẹ̀lé àṣẹ rẹ wàkámi mọ̀ṣákọ̀tún fi tọ́ àti marrat ala insan mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ ìnira tó rọ̀ mọ́ ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ọmọ nìyẹn ti ré kọjá fàzáhàbà násọ̀bùhá wàtààbùhá wàbáfi àjùrùwà ìndọ̀lá tó jẹ́ pé záhàbà násọ̀bùhá tó gba àwọn wàhálà tá a ṣe àṣekìyàmù ni agbàwẹ̀ ni àfẹ̀bípanú ni ajílóru ni adarunmọ́jú ni a ah, ó ti ẹ̀tọ́ àwọn ìyá wa yìí ká kọ́lọ́n ọba àlekọ́lá kó jọ kó jẹ́ kẹ́ ẹ bá ẹ̀sán yín kọ́lọ́n kó jẹ́ kẹ́ ẹ bá láì jẹ́ náà obìnrin míì yóò ní pé tọ́ a ah, táwọn ìbá ti dé òun mọ̀ yìí pé kò sun òun mọ́ torí pé tó o bá ní kó òun sùn báyìí ẹ̀rí ilẹ̀ ó mọ̀ ohun nípadà lè jí sáàrì yóò wá tó bá ti wá kíṣà ẹ̀ tán yóò kàn sunrun bí wákàtí kan àbọ̀ bí wákàtí méjì tó bá ti jí lẹ́yìn wákàtí méjì tó bá ti jí láti bí aago aago mọ́kànlá méjìlá tó bá ti jí yóò mọ sàskar yóò mọ ka Quran tó bá ti di aago mẹ́ta nínú gbomi kaná eléyìí nínú àwọn nǹkan tá a bá lọ́dọ̀ àwọn ìyá wa ńlẹ̀ Yorùbá òun nílò àwọn ṣe síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa míì wọn ní sùn ó mọ̀ páyà pé à táwọn bá kíṣẹ́ ẹ̀tàn táwọn bá ní káwọn sùn bẹ́ẹ̀ à ó lè àwọn lè mọ́ àwọn lè má bá sàrí àwọn lè bó sàrí láti dáná fún àwọn baálé wọn wọ́n wàá sunrun díẹ̀ tẹ́tẹ́ láti dá aago kan ẹlòmíì ti jí aago kan tó bá jí ìyẹn náà fílà yóò sàkárù yóò mọ bẹ lọ́hùn yóò mọ sàdúrà aago mẹ́ta bá ti lù géré wọ́n lọ gbómi oúnjẹ kaná wọ́n lọ mọ dáná gbogbo àwọn wàhálà tẹ̀sí à ẹ mọ̀ bá níbi tó ti léèrè gbogbo àwọn ìdààmú tẹ̀sí ọlọ́run mọ̀ níjẹ́ kẹ̀sí lásán gbogbo àwọn iṣẹ́ ẹ̀sìn tẹ̀sí ọlọ́run mọ̀ níjẹ́ kó já sófo ọlọ́run mọ̀ níjẹ́ kó já sábàámọ̀ fún yín gbogbo àwọn nǹkan wọ̀nyí á rí i pé wàhálà tó lágbára ni ṣùgbọ́n tí wàhálà náà bá ti wá lọ ẹ̀rí ládá ẹ̀san rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ohun sí kí ni ohun lọ nítorí náà àfáàní wàkàmí sa'ad hmm? mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ àsìkò tó jẹ́ wípé láhù eré wà láìbùn wà gáfìlà eré àti àwàdà àti ìfọ́fúngbèmú àti ìfi àsìkò jóná òun làwọn àsìkò yìí bá lọ zahabat ó ti lọ wankodat ó ti lọ lazatua wàǹkọ́dọ̀ zazatwa tó yẹ pé ìgbádùn enjoyment tẹ́ ẹ rí lásìkò tí ẹ̀ ń ṣe àwọn eré àtàwọn ìranù wọ̀nyí àsìkò yẹn náà ni ìgbádùn yẹn mọ wàbákìyàt tẹ̀bàtùhà wọ́n ní gbogbo àwọn nǹkan tó wá jẹ́ àwọn ìyà eléyìí tó kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú àwọn tẹ́ fàṣìkò ọjọ́ orí yín ṣe inú ayé àwọn ìyà wọ̀nyí yóò wà lákọsílẹ̀ pé tọ́ tọ́lọ́wọ́n bá àlékọ́lá bá ní kẹ́ wá sọ́dọ̀ ọlọ́wọ́n bá lẹ́ni tí ò tún bá kúrò níbi àwọn àṣírídé wọ̀nyí ọlọ́run ọba àlekẹ́lá yóò fi ya rẹ̀ yóò fi jẹ yín àfáà ní nínú àwọn nǹkan tó yẹ pé a tún gbọ́dọ̀ kọ̀ǹsídà tá a bá fẹ́ gbáradì fún Ramadan àtàkọ́ lùlù mìíràn tọ́hàm ìṣepẹ̀lẹ́ pẹ̀lú oúnjẹ ìṣepẹ̀lẹ́ pẹ̀lú oúnjẹ wọn ni wàmí náà mọ́kọ́sọ̀dì wàhùwà mọ́kọ́sọ̀dì mi mọ́kọ́sọ̀dì síyámi wàmí mọ́kọ́sọ̀dì Ramadan wọn ní eléyìí tí a dárúkọ yìí òun náà ni ìkànnà àwọn àsùnta ìkànnà àwọn àfọkàntẹ̀ eléyìí tí ó rùn papọ̀ mọ́ àfọkàntẹ̀ àwẹ̀ Ramadan wàmí mọ̀kọ́ sì di Ramadan àtàwùdú alátẹ̀kìlérì fàám nínú àwọn àfọkàntẹ̀ Ramadan òun náà ni kí a jẹ́ kó mọ́ wọn lára nípa wípé bí oúnjẹ wa bí òsì ní mọ̀ pọ̀ wàyí tọ́ ìlìmọ̀ àdàtì fúrùsọ̀tàlì rọ́hà bákan náà agbẹ̀dù wa tá a máa ń kó oúnjẹ sí ibẹ̀ inú wa intestine wa ilé tí oúnjẹ máa ń wà ká pìpìà rẹ̀ pẹ̀lú wípé kí ni o fún sàtúrọ̀ hà ká fún ní oore ọ̀fẹ́ ìsinmi kì í ṣe gàkíágàkíá ẹlòmíì ìmọ̀ yan ho ìmọ̀ yan ho ti fún lọ́rùn wọn lè fún oúnjẹ bá ṣeré bó ṣe ń jẹ dúdú ní jẹ funfun bó ṣe ń jẹ bíbọ̀ ní jẹ sunsun ní jẹ yíyan ní jẹ títa ní jẹ gbogbo ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí tí Ramadan bá ti ń bọ̀ wọ́n ní kí a fún inú wa nísinmi bọ̀dá alájẹrákábá alájẹranjú bó ṣe wọn tọ́lẹ̀tì lẹ́ẹ̀mẹ́wàá ló ń tọ̀ lẹ́ẹ̀mẹ́jọ gbogbo bí àwọn nǹkan wọ̀nyí ṣẹ̀dá ìsìláàmù fẹ́ kó jẹ́ yí pé tí àwẹ̀ bá ti ń bọ̀ ká ní tán pè ní àtẹ̀kìlílù mínà tọ́àm ká mọ̀ wọ́n ló ń jẹ ká dín jíjẹ kù torí wípé àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wípé a subhanallah àwẹ̀ àkọ́kọ́ tí èyí ó bá gbà láyé ní ramadan pa tí yóò bá kọ́ gbà láyé kódà ọba àjẹ iyán odó kan kó fi jẹ sààrì pẹ̀lú ògo ọlọ́run káago kan ọ̀sán ó tó lù àwọn èèyàn ó mọ̀ béèrè àlàáfíà rẹ lọ́wọ́ ara rẹ ni pé ah àfáàsì òsì kí ló ṣe yín bóòlẹ̀ sí wàá rọ kalẹ̀ tẹ́ ẹ̀rọ wẹ́jẹ́rẹ́jẹ́rẹ́ bí ẹ̀fọ́ gbúre tẹ́ ẹ̀rọ kalẹ̀ lẹ̀ báyìí ah àwọn ẹni o kódà àti dìde sọ pé òun ò lọ kírun gan ah yóò jẹ́ ìnira tó lágbára fún un eléyìí máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá jìntà tí wọ́n bá kùnà láti mú àtẹ̀kílìlù mìíràn tọ́ àm àtàkọ́lùlù mìíràn tọ́ àm ìwọ̀nba jíjẹ oúnjẹ gààkì ẹ̀fìrin gùn tí ramadan bá ti ń bọ̀ pàápàá jùlọ ní àwọn ọ̀sẹ̀ ilé tí ó kángun sí ramadan ilé tí a fẹ́ tẹnu bọ̀ yìí a rí wípé inú ìmọ̀ràn tó dáa jù mẹ́díkálì gan inú ọ̀dọ̀ àwọn onímọ̀ ètò wọn ò fẹ́ kákàn mọ́ jẹun kalẹ̀ lẹ̀ torítorí náà wọ́n gbà á nímọ̀ràn wọ́n sì fún aníyànjú wípé ká lo atẹ̀kílẹ̀ nínú tọ́hàm ká mọ níwọ̀n oúnjẹ torí pé tóúnjẹ bá ti pọ̀jù náà ìmọ̀ pa làákàyè ni bákan náà inú àwọn nǹkan tí ó tún jẹ́ nǹkan tí a tún gbọ́dọ̀ fi gbáradì fún àwẹ̀ Ramadan ta'allumu ahkami fikisiam ká lọ kọ́ nípa ìdájọ́ àwẹ̀ ká mọ tó ba àwẹ̀ jẹ́ ká mọ nǹkan tó tún àwẹ̀ ṣe ká mọ nǹkan tí wọ́n kọ̀ fún wa nínú àwẹ̀ ká mọ nǹkan tí wọ́n sọ pé ó jẹ́ ọ̀ranyàn fún wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ó gbúdọ̀ yé wa ìkànnú àwọn èèyàn wọn náà ń bèèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé ẹni tí ó bá wà nínú àwẹ̀ tó lè wẹ̀ wọn ní arákùnrin náà fún ọ lẹ́sìn pé à ìwẹ̀ báwo nínú àwẹ̀ à àìwẹ̀ náà ní ń jẹ́ àwẹ̀ inna lillahi wa inna ilayhi náà ní ń jẹ́ àwẹ̀ ẹgbọ́rọ̀ jẹ̀mọ́ ṣé ìtumọ̀ rẹ̀ ni ẹ́ ṣé ní àwẹ̀ èmi oya èmi ń bí yín báyìí gbogbo ẹ̀yin olùgbọ́n lè ṣe n ti ń jẹ́ àwẹ̀ òun náà ni àìwẹ̀ gbà ẹni tó bá ti wà nú àwẹ̀ kò tún gbúdọ̀ wẹ̀ mọ́ tó tó bá ti wẹ̀ àwọn ẹ̀rẹ́ ti kí ni o àwọn ẹ̀rẹ́ ti já nìyẹn gbogbo orú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ sọkúsọ báyìí àti ọ̀rọ̀ ká mọ̀ yẹ tíràwò ká bọ́ sórí afẹ́fẹ́ ká sọ pé à ń sọ̀rọ̀ ẹ̀sìn bákan náà a sì ní àlíyà a sì kápá ẹ̀ ipá wa ò ká eléyìí tá a bá ti mọ̀ nínú àwọn àlámọ̀ rí ẹ̀sìn tí wọ́n bá ti béèrè lọ́wọ́ wa àmọ́ náà ni o ká má sọ wípé ojú ń tì wá láti sọ wípé àmọ́ Al-Imam Malik rahimahullahu ta'ala ẹnìkan wá láti sham ó wá bá Imam Malik ń lu Madina ó béèrè ìbéèrè forty one lọ́wọ́ rẹ̀ Imam Malik dáhùn yọ kan forty tó kù Imam Malik ní la adìrì la adìrì la adìrì mí ìmọ̀ mí ìmọ̀ mí ìmọ̀ arákùnrin wa sọ pé tọ̀ ìwọ Imam Malik àwọn ará sham ni wọ́n kọ àwọn ìbéèrè fún mi pé kí wọ́n á béèrè nílùú Madina tí n bá dé ìlú sham padà kí ni kí n sọ fún ọ ó ní akbiruhum anna malikan qala annahu la yadri tó o bá ti dé sham sọ fún àwọn ará sham yìí pé malik sọ wípé òun mọ èsìn sí àwọn ìbéèrè tí wọ́n béèrè yẹn àfààní àlékà bí kẹlímọtì là ádìrì wọ́n ní ó dọwọ́ rẹ ó dọwọ́ rẹ kó o máa fi gbólóhùn mi ìmọ̀ mi ìmọ̀ kó o máa fi sẹ́gbẹ̀ẹ́ rẹ ní gbogbo fa iná ha kàlímọ́ ìbáàrí torí pé gbólóhùn ńlá ádírí mi ìmọ̀ àfààní wípé ó dà gẹ́gẹ́ bí omi tútù tí mọ́ pẹ̀tù sí nǹkan ni ó ti yé ó wá ní ìyá kàwàlífàtúwá ó dọwọ́ rẹ kó o mọ́ bá ọlọ́run ọba àlékiọlá kó o mọ́ gbẹ̀rún ọlọ́run ọba àlékiọlá sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó o bá ti nímọ̀ ń pa rẹ̀ fàyínà hàtà òkè ọ̀rọ̀ bìlà álàmì torí pé kó o jókòó sí àyè kan kó ní pé tọ́ tàlú ní kúlù mọ́ bàdàlàkún gbogbo ń tẹ́ ẹ bá ti rí tí ò bá yé yín pátá tàlú ní kúlà mọ́ bàdàlàkún gbogbo ń tí ò bá yé yín pátá ẹ máa bè mi kẹ́nìkan náà sọ́ ba ara rẹ̀ kó gbéra rẹ̀ sípò mufti dúníyà wal akhirah pé ẹ máa bèrè gbẹ lọ́wọ́ mi à àfààní fàyínà tawqi'un an rabbil ìtumọ̀ pé èèyàn jẹ́ mufti òní pé èèyàn bá ọlọ́run ọba sáì ní òpin tó bá ti sọ yẹn àwọn èèyàn máa lò ó wọ́n sì máa fi ṣẹ̀sìn lọ gbáà gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá àfààní à òun bọ́lá wọn bá sáyìn ní o èyí tó ọba ti sọ tó ọba ti gbé gbági ọ̀ọ́dẹ̀ ìyá rẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ torí pé kí ni o àfẹ́ta alágáẹ́rì ìlmì torí pé o fún yàn ní fatwa lórí àwọn nǹkan tí o mọ̀ nítorí náà a gbúdọ̀ gbìyànjú láti kọ́ nípa àlámọ̀rí ẹ̀sìn wa pàápàá jùlọ eléyìí tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àwẹ̀ Ramadan ẹ̀yin olùgbà nínú ilé nínú àwọn nǹkan tí a tún gbúdọ̀ nílẹ̀mí láti fi pàdé oṣù àlùbáríkà oṣù Ramadan tàwídù nọ́ọ̀sì aláṣìyà kí á rẹ ẹ̀mí lórí bí ẹ̀mí ó sì ṣe kíni o bí ẹ̀mí ó ṣe máa fi àwẹ̀ kọ́ra oṣù ṣàbán láwàáyé ànábì máa ń gba gbogbo ẹ̀ díẹ̀ péré náà ni kì í sábà gbà ń bẹ́ẹ̀ eléyìí nínú àwọn nǹkan tí a mọ́ fi kọ́ra ni pétọ̀ àwẹ̀ ń bọ̀ ẹ jẹ́ ká mọ́ fàwẹ̀ kọ́ra torí pé ẹlòmíì láti Ramadan èsìn ìmìnísítà ṣàwálì ni ó thirteen fourteen fifteen ni ó Monday Thursday ni ó pẹ̀lú ògbọ́nà kò gbá ẹyọ kankan láti èsìn di ọdún yìí ogbóró àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ kí Ramadan ó le fún wa láti pàápàá jùlọ ọ̀sẹ̀ àkọ́kọ́ tá a bá wọn Ramadan àwọn èèyàn ní find it easy tí wọ́n bá ti fi àwẹ̀ gbígbà tí wọ́n bá ti fi kọ́ra bákan náà alkiyam kí a máa dúró lóru ká máa yan náfìlà ká máa yan tàájú lóru nínú àwọn nǹkan tí a lè lò láti fi gbáradì fún àrọ̀mọ́dán òní ilé ìjẹ bákan náà tẹ́sírọ́tù tìláwà ká máa ka kùránì lọ́pọ̀lọpọ̀ gbàá ká máa ka kùránì lọ́pọ̀lọpọ̀ torí pé oṣù rọ̀mọ́dán ṣáàrù kùrán oṣù kùrán ni ẹlòmíì láti gbà tí rọmọdán bá ti bẹ̀rẹ̀ dìgbà tí ó fi parí yóò parí kùrán lẹ́ẹ̀mẹ́ta mẹ́wàá àkọ́kọ́ yóò parí kùrán mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì yóò parí quran mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹta yóò parí quran ẹlòmíì yóò parí quran ní ẹ̀mẹ́fà ó ti ní bí ó ṣe ṣe ẹlòmíì yóò parí quran lẹ́ẹ̀mẹ́wàá ó ti ní bí ó ti kà ó ti gé ní pépèpé tí ó bá tiẹ̀ wá rọrùn fún ọ wọlùgbọ́ mi nínú gbìyànjú wàláwó kánà maratan wáhídá bó ṣe ẹ̀kan péré gbìyànjú láti rí i pé inú Ramadan ta dojúkọ tó dojúkọ akọ́nà kó jọ kó jẹ́ kó bá a kó jẹ́ kó bá a wa kó jẹ́ kó jẹ́ ká fi àlàáfíà ara ká fi gbà gbìyànjú ìwọ olùgbọ́ mi nílé láti ní hotmoton wahida kó o make sure wípé o parí kùránì ní ẹ̀ẹ̀kan péré ó wá burú tán àríwẹ̀ rí kó gbìyànjú ẹ̀ bákan náà nínú àwọn kan tí a tún fi gbáradì fún Ramadan èrògbà nínú ilé alimusabakọ́tù fil amalil khair ìmọ̀ sálápá ń tètè mọ́ léra ẹni bá lórí àwọn onírànràn iṣẹ́ olóore gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí wọ́n kọ fún wa nínú àwọn nǹkan tí wọ́n gbà wá nímọ̀ràn tó sì fa ní ìyànjú kí a ṣe tí ó mọ̀ jù wá ní wípé à ń gbáradì fún àwẹ̀ Ramadan abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala bimanihi wa fadlihi wa karamihi àwẹ̀ tá a dojúkọ yìí a tó náà sì dojúkọ wá a ọlọ́wọ̀n bá subhanahu wa ta'ala à ń bẹ̀ ọ́ ní o àpàṣẹ o à ń bẹ̀ torí àwa kì í ṣe mo pa olúwa láṣẹ àwa mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀ àwa mọ̀ ń bẹ olúwa ọba adẹ́dàá wa ni àwa ẹrú ni àwa a sì gbà pé ẹrú ni wá a sì jọ̀wọ́ ara wa sílẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala dákun à ń bí ọ kà wá kún ẹrú tí yóò wà nínú àwọn tí yóò gbà Ramadan yìí tí yóò rí ìrun bẹ̀ kí tí yóò rí tìláwà abẹ̀ ṣe tí yóò rí náfìlà abẹ̀ ṣe ojú ọ̀ràn yẹn bẹ̀ ojúlówó àti nọmba fẹ́ ẹsẹ̀ ẹ̀ ọlọ́run ọba ò kàwá kún ẹrú tí yóò gbà o ọlọ́run ọba subhanahu wa ta'ala tàbá gbà tán ṣe wá ní ẹrú tí ó gba ọ̀pọ̀lọpọ̀ rọ̀mọ̀dán tí ó gbà láyé gbogbo àwọn olórí wa pátá nínú ẹ̀sìn gbogbo àwọn ìmọ̀ wa pátá nínú ẹ̀sìn pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ondo abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala okun agbára àlàáfíà eléyìí tí wọ́n fi darí wa throughout sí àwọn rọ̀mọ̀dán òfin fi ni o tí ó fi parí ó bẹ̀ látòrí tí tó fi kárí àwọn àǹfà wa lápapọ̀ tí wọ́n ṣe tẹ̀fsíìl ẹlòmíì ṣe tẹ̀fsíìl láàárọ̀ ẹlòmíì ṣe tiẹ̀ láàrin tútù fọ́ ẹlòmíì ṣe tiẹ̀ láàrin fọ́tò mọ́gìrì gbogbo sẹ́wọ̀n yìí iṣẹ́ ẹbí kálukú ó ṣe wà àlùjànnà nírọ̀rùn náà ni o àbílẹ̀ wọn bá sùpánà tálá kọ́lọ̀ kó jọ kó gba ọgbọ̀n ní iṣẹ́ olórí fún wa kó fi sínú mizan àfààná tiwa pẹ̀lú ògo ọlọ́run tó bá dijọ́ mẹ́jọ àtúmọ̀ tẹ̀síwájú lórí àlámọ̀rí nítorí nǹkan ṣe pẹ̀lú fíkì òsìyà hadha wa sallallahu wa sallim ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in ní ọmọ ìyá yín nẹ́ẹ̀sì abu ayman alasali ló ń dágbére fún ayé pé títí dijọ́ mẹ́jọ táàtò máa pàdé lórí ètò yín ètò wa ètò àìsídáàyà à ń kí wa wípé lìkọ́hùn náà bìlà asali wasalaamu alaykum wa rahmatulahi barakatuh.